تعالى من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ليس يا بارك الله عائشة الله على النبي محمد صلى الله عليه وسلم عبد الله وبركاته لا داعي لنا الله على نبي النبي كنت داعي وصحابة كنت وضع وتوبة إلى سيدنا محمد صلى الله عليه وسلم كنت وصل في منزل القيامة akira wa ní tòkó yìí akira wa fún akóyè akira wa fún akóyòló akira wa fún akóyò ìfọ̀jú wa ìdùnnú wa ayọ̀ wa ọlọ́ndàkùn wọ́n sọ ìdàníyẹ̀ ilé ìta tó yẹ kó kéré yìí àwọn ìdùnnú wa ní ọlọ́ndàkùn àwọn ìdùnnú wa ọlọ́njọ́ ọlọ́mọdé fún un ọlọ́njọ́ ọlọ́mọdé fún un ọlọ́njọ́ ọlọ́mọdé fún un nígbà tí ìjọba ti ní àwọn ìdùnnú ọ̀nà méjì lọ́wọ́ bá ti mọ bí àdánwò báyìí nínú kámọ́ọ̀tù ló fọ́ pẹ̀lú àtúntò náà kọ́lọ́ mọ́tò fọ́ yìí ìgbà tó wà ń lo àmùdó náà ní pọ̀ àmọ́ omi bẹ́ẹ̀ mọ ẹ̀ka jáde bẹ́ẹ̀ mọ ẹ̀ka mọ omi bẹ́ẹ̀ ní wà mọ ẹgbẹ́ mi ìbànújẹ́ ọdún ìjọ mọ́ ń fọ́ àmùdó náà wa bákan náà wọ́n ti àmù omi ìbànújẹ́ mẹ́rẹ̀ àmùdó náà la pè é gbogbo bẹ́ẹ̀ bá ti fi kọ́ọ̀tù tá a fẹ́ mọ fún jáde omi ìdùnnú ló dá mọ bùdá àti àwọn àgbà wa àwọn bàbá wa àti ń bá wọn náà fi tọ́lọ́gbọ̀ lọ. Ìpè àwọn náà ní ọlọ́wọ́n bá tó wá sí ilé ọlọ́wọ́n bá tó wá sí sí ìdàkálẹ̀ ọ̀dọ̀ wọn. Àkọ́kọ́ ilé ìwé ti kọ́ wọ́n ti ń fi irú ìdílé ìbẹ́ ẹ̀yọ̀ ká máa ka ìfún ọdún tí ọlọ́run ọba òṣèlú wa sọ pé wá tó yẹ nǹkan láti fi ogún ọdún tó ṣe ti wọ èyí tá a ti náà tó ọlọ́run ọba tó wá ju wá lọ́tọ̀ ní ìgbà tó ṣe pé ilé ìlú mọ̀ọ́sí àkọ́kọ́ rẹ̀ tó wọ́n náà ṣe ṣe àbàbà wọn tó tẹ́lẹ̀ fẹ́ náà. ẹ̀rọ tó ti dáhùn abájọ ẹgbẹ́ ọlọ́wọ́ bá àkẹ́lẹ́ ti ń lọ tó lẹ́ẹ̀ tó wọ́ lọ ẹgbẹ́ wọ́ lọ ọwọ́ tó ti ti tírí yí ẹ̀ ó gbẹ̀gbẹ̀ wá sí ọmọ ìgbé lánàá nígbà tó pé ọmọ fifty three years obìnrin tó lẹ́sà ń yò ọlọ́wọ́ bá tẹ̀sẹ̀ gbàgbé ẹ̀yìn náà sẹ́yìn àwọn gbọ́dọ̀ máa ti ń gbogbo ètò tí wọ́n ń lẹ́rù lórí ìlú ìdìbò táyé tó lórí gbogbo àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún lánàá ọlọ́run ọba ti ń pa wá lẹ́rìn ayé rẹ̀ a ti ń rí àpẹẹrẹ tó káì á àwọn tó tó tẹ̀lé lẹ́kọ̀ọ́ tó ń bẹ àti dúpẹ́ rẹ̀ ọlọ́run lè dá a tó ń jòkó rẹ̀ nínú ìlànà ìgbà tí wọ́n ti wọ́n láti ẹni náà lórí owó lórí kàtìmọ́ra náà lórí ìgbà olóògbé ìgbàwó olóògbé kòkòrò bá bá bá lórí dáadáa lórí ẹ̀sẹ̀ ọlọ́run lórí ìtàwọ̀fẹ́ lórí ìṣúná ṣèyíkẹ́ lórí ọmọ ìṣẹ̀lẹ̀ àdìsíkọ́ fọwọ́ ìgbàkújẹ́ kàláwó lọ́wọ́ ọlọ́mọta bá wa ṣàlékún dáadáa bá wa ṣàlékún ọlá bá wa ṣàlékún ọlá. bákan náà gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ọlọ́run àgbà àti gbogbo àwọn bàbá bàbá sí àwọn àlùfáà wa tí wọ́n ìṣojú ìjìnlẹ̀ lẹ́ẹ̀kan tó ní lábàá tó lè ní ẹkún ẹja kọ ọjọ́ ìgbọ̀ àmọ́ àgbọ̀dọ̀ mọ́kì wọn tó ra mọ rírì kí ọlọ́run bá ń kí wọ́n ti fún wa. àtiwá mọ rírì pé àtiwájọ kábàlọ̀ pàtiwá ni ojú bẹ́ẹ̀ ẹ̀dá ó tó lè ní àti ìgbòho ni à ń bá wọn náà tó fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá. nígbà ìgbẹ́lẹ́ tó ń lọ́ọ́ dé ìpínlẹ̀ báwọn náà dé wọ́n sì ń bẹ lẹ́nu àti bẹ́ẹ̀ náà ní àwọn ibi tí wọ́n ní àwọn adúgbẹ́lẹ́gbọ̀ ọ̀nà níbi ilé alájòkó lọ́nà ìtọ́jú agbẹ́gbẹ́ sáńtẹ̀rẹ̀ ti dáńtà ọ̀dà àmọ́ ti dúpẹ́ lọ́wọ́ ọba lónìí lórí ilé ẹ̀rí àti ìṣẹ̀rẹ̀ àti ìṣẹ́ àmàdà lẹ́pa àtúntò ìgbẹ́lẹ́gbọ̀ ọ̀nà ọlọ́run àmọ́ ní orí lágbègbè àwọn bàbá yọ̀ọ̀lọ́mọ ìlú mo kí gbogbo agbègbè ní ìrìnlẹ́gbẹ̀ òkè sọ́nù bí agbègbè àwọn bàbá ọlọ́mọ àmọ́ ní ìlú náà nìyẹn torí pé agbègbè títa àwọn àwọn àlùfáà àwọn abẹ́rẹ́ aṣáájú ti bọ̀ ọ̀nà àti ọ̀tá ọ̀nà gbogbo ilé ìjọ tí ti fẹ́ lọ́nà wọn kò jẹ náà tó ju ilé ìwé táwọn náà ti ń tó ta àti òfin orin lọ́nà gbẹ́gbẹ́ ti mọ wọn ilé ìta ti ṣe bẹ́ẹ̀ sì pé ní ọmọ ìlú ìlú tó owó tó lórí ìmọ̀ wọn tó lórí ìmọ̀ sí dáadáa gbogbo ọgbọ́n ẹni tó ń gbé ìgbìmọ̀ ní lẹ́yìn ọlọ́run bá ti wọ́n lọ́mọ tó ìgbà tó bá ta lórí ìtàwùsí lórí ìṣú náà lórí ìṣẹ́ àdìlẹ́ náà ọmọ ìjọ ìjọ lọ ọjọ́ ti lọ àbọ̀rí ìdìbò báyìí àti àwọn àgbègbè ọgbọ́n ikú kájẹ̀ fún ìṣura wa ní àkíyèsí ẹni àwọn tó ìwà àtọ́ra ní ọgbọ́n ìjọ tó ti gbà wá pé wájú wọn lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba ìdókòwò wọn lè sọ fún láti lè gbé mo rẹ gbọ́ lọ. àwọn ọmọ náà lè gbé káṣí ẹ̀gbọ́n tó la àmọ́ aláwọn ọmọ lẹ́yìn náà káwọn ọmọ ọlọ́run wa tẹ́lẹ̀ ti wá kálí lọ mọ́ ní ìlú ìgbà ọlọ́run ìdílé wa kí ní kí ní ìwà ìwà ẹ̀yà bí ìgbà ìgbà ọlọ́run tẹ́lẹ̀ kí ní kí ní tó ní ní ìtajà sí ní ìgbà ìgbà ọlọ́run tó àbára pàtàkì jùlọ àwọn àyàn ní ìtọ́jú ọmọ obìnrin ọlọ́run táwọn àgbà wà lọ́sọ̀rọ̀ rẹ̀ báwọn olóyìn àti máa ń náà gbogbo ìmọ̀ sábà kọ̀ọ̀kan lọ́dọ̀ tí wọ́n wọ́n fi máa ń da ara yìí lẹ́kọ̀ọ́ gbogbo ìmọ̀ sábà kọ̀ọ̀kan torí wọ́n sábà ọmọbìnrin sẹ́ríjà ìlúwà kọ́kọ́ ìsìláàmù tó lù sínú àlùkò àà tó lọ́nà ìwà bí ṣe ààbò olùkóyè bá ظل وجهه مسودا وهو كبير jàìdíyà àwọn èèyàn ìbẹ̀rù làámọ́lẹ̀ mọ́ni rọwátìbù àti bàkọ́lá ìmọ̀ nífìlì ìdí pé ó ṣe wá jọ mo bẹ̀rẹ̀ mo bí ó ṣe ìbẹ̀ lára rẹ̀ kọ́lọ̀ mọ́lẹ̀ ìtẹ̀rí ẹni nígbà àbẹ̀rẹ̀ ìṣúná rẹ̀ ìdí ìbẹ̀rẹ̀ ní ara rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ wọn tó kù ní ilé ẹ̀mí wa ń kéré ẹni nígbà ní ìtọ́ba lẹ́nu ìkẹrù jáde láyé tàbá fẹ́ ṣe ìdánújẹ́ tó kún lẹ́kẹ̀rẹ̀ àwọn ni á ah, ìlú wà tó kù jù pé kò sọ́kùnrin kankan nínú ọmọ rẹ̀. ẹ dákun àìsọ́kùnrin kankan kí là ń fún ní oṣù lẹ́kẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ra jẹ́ ìpínlẹ̀ ìwọ̀n. Ṣọ́dí àwọn náà sọ níbi pé èkó tó àbí ẹ̀kọ́ èkó tó òun náà láti ẹ̀bí. Àmọ́ ẹ̀bí wa ń gbọ́ ọmọ obìnrin ní tó kó dáadáa ní ìlú bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ọmọ obìnrin bẹ́ẹ̀ kò ní wọ́n gbẹ̀rẹ̀ sí ọkùnrin. Nítorí tó ń bẹ níbi kọ́lọ́wọ́ ọjà fún ọmọ obìnrin ká tó wá lè ṣe àbójútó ìwọ̀n ìjẹ́kádà àbúkò. Ṣùgbọ́n náà kí tí mo lérò pé àwọn ṣéèkù wa fẹ́ bá ti ra wọn sí ìlú òkú yìí ó ní ilé àgbẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ níkànnì pé tọ́lọ̀ bá fẹ́ wọn ní wọn. bá a ti mọ ń tọ́ ọmọ obìnrin ó mọ́wọ́ ọ̀pọ̀lẹ́sílì tí bá a ti mọ ń tọ́ ọmọ obìnrin. àwọn aláwọ̀ tó a lè mọ lo same pattern lórí gbogbo àwọn ọmọ ìlà là là obìnrin ló lẹ́tọ̀ ọ̀rọ̀ pọ̀pùlẹ́tọ̀ obìnrin yẹn ọ̀gọ̀rọ̀ wa máa ń rò pé ìgbàta tó máa ń kàn síjà ẹ̀ òun ni jẹ́ tó bẹ̀rẹ̀ bá gbọ́dọ̀ ìgbìyàwó ṣe ẹni tó tẹ́yàwó àtọkọ ìyàwó láàmọ́ ń sábà ń sọ fún pé ẹ̀sìyàwó onítẹ̀lẹ́tẹ̀lẹ́ o ẹ̀wá ń gbìyàwó onítẹ̀lẹ́ kí ẹ ọ̀rọ̀ ní ẹ̀ ń ṣe lórí ìyàwó nìkan o torí pé zọ́tà nẹ́bí ó sọ ọ̀rọ̀ ta mẹ́ńkì rẹ̀ anẹ́bí ò sọ pé ìtọ́wọ́sú ìgbẹ̀rùjá ti kọ̀rọ̀ náà ìgbà nẹ́bí sọ ni pé ìtọ́wọ́sú bí ìyẹ̀nsá ìkọ̀rọ̀ alìmọ́mù náà yìí àrí gbogbo tí ń bá ti ń jẹ́ obìnrin pátápátá òun ló ní àsọsílẹ̀ àgbẹ̀yìn tóbìnrin bá jẹ́ ìyàwó ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tóbìnrin bá ń jẹ́ ìyá ẹsẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú wọn tóbìnrin bá ń jẹ́ arúgbó ẹsẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lú wọn tóbìnrin bá ń jẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀ ń tọ́ ọmọ ẹsẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú wọn bẹ́ẹ̀ ṣe máa hándìlọ gbogbo irú àwọn ọta ló ké mọ́nà ọkùnrin torí pé afẹ́ bá yí tẹ ẹ bá ké ní ẹ̀mọ́ bìnrin ó lè dákọ́ ọmọbìnrin yẹn gbọ́dọ̀ máa ń lọ́wọ́ ọlọ́dà tó bá ṣá. irú ọgbà bá lè yàn lókè tá a lè gbé lókè tẹ́wẹ́rẹ́ nígbà tá a bá fẹ́ bọ́ ọmọkùnrin ní agbára àti ẹ̀gbẹ́ ìyẹn sí ìyá rẹ̀ irú ẹ̀mí tí ń bẹ láàrin ọmọkùnrin ó lè ṣe ìṣìkìlá ó lè jáde lára àwọn challenges kan tí ó tó tọ́mọ obìnrin bá rí ẹ̀ ó lè gba bí ti ó ronú ó lè dàrú wọn lọ́wọ́. so ìfẹ́ ìṣàn ìgbìmọ̀ ìṣòro kò nǹkan ṣe kò mọ lọ́rùn ìyàwó ta fẹ́ nìkan bó ṣe wà pílítébù sáwọn ìyàwó ta fẹ́ pé ká ángílì wọn pẹ̀lú kí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láṣẹ mọ́ ángílì ọmọ obìnrin pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àwọn àpèjú ìtara níbi láti wá ní ara lẹ́wà Muhammad sọ̀rọ̀ máa kàkíyèsí ara wa padà ọ̀rọ̀ ìlú bímọ ara bímọ tán ojú aláwọ́dà mẹ́tẹ́ wọ́n di ọmọ ọmọ tó rí ẹgbẹ́ kí ni wọ́n bí ọkùnrin ní àbóbìnrin aláwọ́dà bá kéré ẹni ọ́ọ́ ayé nàìjíríà di nǹkan ní ewu ìwọ́n àbúrò fún wọn béèrè pé ọkùnrin ni wọ́n bí ni àbí obìnrin ó ní lásìkò tàwọn aláàbẹ̀bí ń bẹ láyé táwọn ọmọ ń bímọ gbogbo ẹni bá ti bímọ àwọn èyí béèrè pé wọ ọmọ ẹ̀rọ lẹ bí táwọn bá ti ń fẹ́ mẹ́rin kan bímọ láì àdúrà kọ́mọ̀ ní kílọ́mọ alálùbáríkà kọ́mọ̀ ní kílọ́mọ rẹ àdúrà yìí làwọn ọmọ ń ṣe ń gbàdúrà ọ̀gbọ́n eléyìí ó mọ kọ̀ǹtàmù tí mo sọ náà kan pé rọ̀wá sí mi jà ìníyà sálùkù áàmì gbógun nípa ọ̀rọ̀ báyìí ìyẹn ọmọ kó ìgbà ìjọba obìnrin yẹn àṣẹ́kùwọ̀ rẹ̀ ó dàbí pé kì í ṣẹ́kù láwùjọ wa tá a àgbọ̀dọ̀ tó ti wáyé ó jẹ́ abánibímọ kò ní ìyàbẹ̀mọ́ gbogbo obìnrin ọkùnrin aláàbímọ kọ́dọ̀ ń ṣe ní ọ̀rọ̀ tí ẹni tó ti kú àkọ́rin kálámọ́ ìgbé kálà èlé ọ̀pọ̀ ọmọ obìnrin ilẹ̀ sáyé kò ló ti kú àkọ́rin òṣìṣẹ́ ńlá mẹ́gbàá Muhammad sọ́lọ́lá àlùsọ́lá nígbà mẹ́gbàá ìdarí láyé káwọn ẹgbẹ́ olóńgbò àmọ́bí ti mọ ọkùnrin lè lọ ó bí mọ obìnrin àmọ́ gbogbo ọmọkùnrin káàdì mẹ́bí sí láyé káàdì mẹ́bí olóńgbò ló ti fọwọ́ ara rẹ̀ dé ìkànnì sọ̀tọ̀lọ́wọ́ àdúgbò. ọmọ owó kúkú lẹ́yìn àgbẹ̀bí báyà àfihàn oṣèré ní ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹ̀dá fòṣèré ní àgbẹ̀bí wa parẹ́. ìjọba bá wọ́n rò pé ẹni bá fọ ọmọ òṣèré rẹ̀ kò lè lórí bá tó ga àwọn àṣà àtọwọ́ mọ tó ń ta wọ́n ìṣẹ́ dìbò lé táwọn òṣì ẹ̀jì kẹ̀kẹ́ rárá ń kọ́ bóòlù ká ti gbogbo bóòlù ká ti gbogbo. tó ọmọ obìnrin wọn láti ìdí rẹ̀ àgbẹ̀bí ẹ̀dẹ́ ìtọ́ta wípé alẹ́ di méjì kan ẹgbẹ́ káwé títí ìyáńlá wa Fatima tàbí ẹgbẹ́ làgbẹ́gbẹ́ Muhammad sọ̀rọ̀ ìyáńlá wa Aisha àdìsí ń bẹ́ni sínú fún ìrìn ẹni àgbẹ̀gbẹ́ Muhammad sọ̀rọ̀ àtúná aláwọ̀ òbẹ́ ẹ̀rí ẹnìkan nínú àwọn ẹ̀dá tó ṣe wípé ó jẹ́ àgbẹ̀gbẹ́ sọ̀rọ̀ àtúná wọ́n lọ́wọ́ ìta ní pé mọ́rọ̀ ẹ̀yìnkù àhàdàn aṣùgbà ṣàǹtàn wàjẹ́lẹ̀ wàhẹ́bíyàn bí rasulù láìṣọ́lá wọ́n láwọn ọ̀rẹ́ nìkan tó fi ìṣesí tó fi ìwà ní kájúmọ́ kájòkó káwòye tó wá jọ ànẹ́bì fẹ́yẹ́rẹ́ àwọn ọ̀rẹ́ tó gbà ní ọmọ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní nítorí pé وقالت إذا دخلت على النبي صلى الله عليه وسلم ẹ̀rọ bá ìgbébì ṣe tẹ́ ìyàwó pàṣẹ ní pàdé fàáfínà ìwá ní pàdé rẹ̀ nìkan fọ́kọ̀ bọ́lá ànábì ó ti wá pẹ́ẹ̀kì ẹ̀ tó bá bí wọ́n pẹ́ẹ̀kì ẹ̀ tán wọ́n àjùlá sáà bí iná gbèsè orí ìjòkóta ànábì àkókò ti gbé ànábì wa ń gbélẹ̀ pé fàáfínà ayé àgbà rẹ̀ yìí tó bẹ̀ ní ìjòkó sí. ẹ̀dá kò kí eléyìí tọ́ka sí ẹ̀rọ kí ẹ̀ ọmọ ni àmú ọmọ obìnrin bá a ṣe gbọdọ̀ tó mọ́ ẹni pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àti ìtẹ́ tó mú yàtọ̀ bá a ṣe gbọdọ̀ bá a ṣe tó àwọn bá a ṣe gbọdọ̀ bá a ṣe tó àwọn ní ti pé jẹ́rìí ìṣẹ́ni wa ni pé bí wọ́n bá lè yàtọ̀ wá ní ọmọ

Umaru yìí ó jẹ́ ọmọ fún Zainab, tí Zainab wá jẹ́ ọmọ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọlá mẹ́bí ó wà gbé ìmọ̀ọ́nà dání lórí ìlú tánàbí sọ̀rọ̀lá àrùsọ̀lá tó bá bí wá ní dáadọ́ gbé dání tó wá lọ sí ní ṣùgbú àmẹ́bí gbé dání náà tó wá lọ sí ní ìlú àmẹ́bí ó wà gbé ọmọ ìdíkà náà ní ó bá bá gbé ìmọ̀ọ́nà ló bẹ lórí àmẹ́bí sọ́mọ lọ́rùn àdéjọ ṣùgbọ́n àmẹ́bí ṣe mú àwọn ọmọbìnrin bó ṣe gbé wọn bó ṣe mọ́ tẹ́sí wọn pẹ̀lú kí ẹ̀ pẹ̀lú báwa náà tó gbọdọ̀ mú ọmọ ìlú wa yìí Ebe ìwé gbára sáàmì ìdí wá bí ṣe láti nínú ìgbà tí ń bẹ láti lábẹ́ ẹ̀bẹ̀. Ó ní láti lè ṣe mọ̀hárọ́dà ìgbógun ti ìwà jàìlúwà tí wọ́n lè rí ọmọ obìnrin ní pé ń jẹ́ tó bá ti wọ ilé ìjọba gbígbà tí bàbá jẹ́ sí bá wọn àwọn ìyá ń lè mẹ́mẹ́ fún ẹni àtẹ́rí tó ní yàtọ̀ yìí kárí náà mọ̀ pé a ah, ah, ẹni táwa ń kóra lọ tó wá ń fún ní àpẹẹlẹ tó tún yàtọ̀ sí gbogbo àpẹẹlẹ tó kù lẹ́yìn rẹ̀ òṣìṣẹ́ ńlá bẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ti wá kọ́ wa ní ẹ̀kọ́ lọ́lọ́pọ̀lọpọ̀ aṣọ àdúgbò àríwá tó yìí gbogbo ọmọ tá a bá tọ́jú dáadáa ń wọn gbogbo ọmọ tá a bá ṣe ojúṣe wa lórí wọn ó ní àlùjànnà wa dájú lórí àwọn náà Allah àwọn ọlọ́bì tí wọ́n tún bá àwọn ọmọbìnrin sọ ó lẹ́bí bá lè tọ́jú ọmọbìnrin méjì bẹ́ẹ̀ ó wá ọmọbìnrin méjèèjì wọ́n ti wá gbé wọ́n àmọ́dúró tí ó bá dé jẹ́ ìgbéjà ìkìlọ́nà ẹgbẹ́ èdè báyìí ó rí èsì èmi àti ẹ̀dá àtijọ́ wà rí ẹni bá gbé ṣàmójútó ọmọbìnrin méjì dáadáa ìyáyà kan yẹn inú ìyáyà yìí àmọ́dúró Muhammad allah ṣọ̀gbọ́n àmọ́dúró ẹgbẹ́ ní àdíjẹ ọkùnrin ìmìnà àmì nínú àmọ́dúró lè kọ́ ẹ̀rọ mẹ́rin pẹ̀lú àti bàbá ẹni bá lè ní ọmọ obìnrin mẹ́ta kàfẹ́ bọ̀rọ̀ àmì gbogbo òkó ìlú abáwọ̀ yẹn lẹ́nu tó lóbìnrin owó ìwánu ó ṣe ìwúrò ìgbà tó lọ wọn wá ń tọ́jú àwọn ìgbé ti ẹkọ lọ́nu wọn wọn á tẹ àmọ́ ìrònú àsìkò tó yẹ káwọn ọmọ yìí jẹ òbèdè pa wọn wọn ta kan ìrònú àsìkò tó yẹ kí wọ́n mu ògbò gbẹgbẹ wọn wọn ta ka ìrònú aṣọ tó yẹ kí wọ́n mọ ìwọ̀ kò sì yẹ aṣọ jẹ wọn á ah! àmẹ́bìlẹ́bì bá tọ́jú ọmọbìnrin mẹ́ta báyìí kúrìnà láwù ṣèjọ́ dárí ìrànlọ́rì yóò mọ ìkìyàmọ̀ tọ́rọ rẹ̀ bá ti ẹ̀fẹ́ já sílẹ̀ àwọn ọmọ ti di gàdá fojú òfin wọlé bí ìgbà tó fi èrè ti báńdì láàrin ìwà àti àwọn pẹ̀lú tó tóbi ọmọ obìnrin mẹ́ta ọmọbìnrin mélòó mẹ́ta Jọ́bí ìrìn Abdullahi Al'ad, ó bá ní àti lọ́wọ́ ní, mọ̀ ìfẹ́ lẹ́yìn tàbí ẹni bá ní ọmọ obìnrin mẹ́ta, yóò á dìbò rẹ̀ kọ́ wọ̀yẹ́ ọmọrin ó wá wá ń dùn wọn pẹ̀lú kí ẹ̀ wọ̀yẹ́ fúnrin ó sì ń ṣe àmójútó wọn bó ti yẹ wọ́n jẹ́ bàtí láwọn ìjẹ́rìnà tó àìbàtà wípé lẹ́bíbítì àìjẹ́rìnà ti dájú fún wọn rẹ̀ ẹni bàbá méjì sọ̀rọ̀ yìí tán kí ni ìyá rẹ̀ fún ọmọ náà àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹnì tẹ́lẹ̀ ní ọmọ mẹ́ta ọmọ mẹ́ta làbẹ́bí dákọ ọmọ oníwájú ní wọ́n lè ní ìwò rẹ̀ pé ọmọbìnrin méjì náà ní èyí ní ọ̀rọ̀ bá lẹ́bí ìṣẹ́jú èdè èdè ní pè nígbà ní ẹbá ní ìrànlẹ́bí ìkáàlẹ̀ sásílẹ̀ pẹ̀lú kálọ́gbọ́ obìnrin tẹ́ pé mẹ́ta ká ní méjì lọ́wọ́ wá bú èèyàn èyí wá sí ìgbìyànjú tó ọṣọ ìlú lórí wọn àmọ́dé wà èyí káàdà tábìlẹ̀ pé kódà kámọ́ mo bèèrè méjì lè bá ní tọ́lú dáadáa kó ní ààrẹ ìlú kan bá di àdìjọ náà àkàn àìkàn ní ọ tó tẹ̀bẹ̀ ọgbọ̀n sọ pé àwọn ọ̀sán wọn sọ pé kámọ́ ààrẹ ibi tí sọ pé kámọ́ mo bèèrè ẹyọ kan ní kọ́ pé ó lẹ́kì káàdì lẹ́bí epo fáwọn méjì pé kódà tó bá jẹ́ ọmọ ìbèrè ẹyọ kan ìjọba ìtumọ̀ sí káfẹ́sẹ̀ ní ọmọ ọkùnrin kò túmọ̀ sí bẹ́ẹ̀ ó kàn fẹ́ pa nǹkan kan sí ìbára wa ni ó fẹ́ paná ìkọ́bìra tí ò bá ẹ̀jẹ̀ mu tí ò bá kọ́dá làákàyọ̀ ọmọ ènìyàn mu tààmọ̀ ilé táwọn ọmọbìnrin ẹ̀dàpọ̀ gbogbo ẹni tuntun ní ìdájọ́ ìdára rẹ̀ ẹgbẹ́ alẹ́ nítorí mo wá ní lédè example kan Allahu musta'an ọmọ àti sàánú wa bàbá kan bẹ àbá tí mo mọ̀ dáadáa dáadáa ni wọ́n pàápàá àwọn àti ọmọ ogun ọmọ tẹ́lẹ̀ wá ti fún wọn ọmọbìnrin àwọn ọmọbìnrin ìsìrì bẹ́ẹ̀ ni wọ́n ilé ìgbà àwọn obìnrin tí ìrìn èyí tẹ́ sí ọmọ ń dè lára ní wọn ìgbẹ̀rẹ̀ kan lọ náà ní mọ̀síjà kódà tó ń gbẹ̀mí kọ́ ìgbà àwọn tó kù èdè tẹ́sí lójú wọn káàdì wọn tó dúró bẹ́ẹ̀ ní ayé kámọ́ kó lè ọwọ́ lè lọ. ilé tí bàbá tí mo wù yá ń gbé àwọn ilé gbé fún àgbéṣù lọ. lẹ́gbẹ̀ẹ́ wọ́n bẹ ẹnìkan náà wá ń bẹ yíbó òun ó bí mọ ọkùnrin tó ń bẹ dáadáa ó bí mọ obìnrin tó ń bẹ dáadáa. wọ́n máa wá fẹ́ kọ ara yín lẹ́kọ̀ọ́ ó wá gba ọ̀dọ̀ àwọn inú ilé ìlú kan láti fi lẹ́ẹ̀kọ́ bàbá tó bí mọ obìnrin yìí ti dàgbà àbọ̀ ọlọ́mọ obìnrin náà bàbá ọlọ́mọ ọkùnrin tó pọ̀ àtọmọbìnrin yẹ̀ òun náà tún dàgbà àwọn bàbá tó bí ojú orí àwọn méjèèjì òṣì láyé náà àwọn abẹ́mẹ́rì àmọ́ ká tó jáde láyé ìṣẹ̀lẹ̀ yìí ó náà mú ó lè pọ̀ lóṣè ojú ìbínú wà mẹ́ bàbá ọlọ́mọ obìnrin ló wákọ́ bẹ̀rẹ̀ àjùsá ńlá sí mẹ́fà gbàdàgbà lára àjùdá àti ìmọ̀ káwọn ọmọ tó kù àtọ́kọ́ wọn kábọ́jọ́ títù ọgbà àdìbàbájì wọ́n ti sanwó bẹ́ẹ̀dì wọ́n ti sanwó ọkọ̀ ọ̀kan ní àwọn ọmọ ojúṣe ìdáwòrọ̀ àwọn ọmọ ìlú rọ̀ gbogbo ètò ìjọ tábáwá dé láì àbá ti wà ní ìdíjọ́ wa tó wọ́n lọ títù sí bàbá yẹn tí wọ́n lọ ìjọ ńlá kan tí wọ́n bẹ̀rẹ̀ mẹ́ kí ni nǹkan lánà bàbá yẹn nínú ọmọ obìnrin ọmọ kan bẹ tó ti lọ́kọ̀ọ̀kan àwa padà fẹ́ra mọ́ ìbínú wa ṣẹlẹ̀ bákanbákan ádá àmà àdìjọra wọn mọ́ wọ́n jẹ́ àwọn ọmọ ẹ̀yọ̀ kan ẹni tó wá jẹ́ àmà bàbá yẹn ó wá jẹ́ òṣìṣẹ́ ní general hospital lẹ́nu wọn pé òtún fẹ́ ọmọ wọn rí o pé ọmọ ọmọ wọn sábìmọ̀ kọ́bọ̀ o wọ́n gbé bàbá ní báyìí òun náà bá gbóògbò pé ọkọ ọmọ wọn lòun náà ọkọ ọmọ bó bàbá àwọn bàbá jẹ́ ẹ̀jẹ̀ tí ó dé ọba ní ẹgbẹ́ ìdíjọ́ fún bàbá wọn ni kò wọ́n ti mẹ́rin kò sí bẹ́ẹ̀ jùlọ ọba ìdíjọ́ ẹ̀ lé gbẹ́gbẹ́ ìgbàdé ilé ìgbẹ́ ìlú òru bàbá àtẹ̀gbẹ́ lẹ́gbẹ́ rẹ̀ wọ́n ti dáǹfà ní ẹni tó ti fẹ́ wọn mọ́ kì í sọkọ ọmọ mọ́ o ẹni tó ti fẹ́ wọn ní kìrìjọ náà lọ́mọ rí bàbá ìwá rí pẹ̀lú bàbá ìrí gbàgbọ́ ìgbà tára bàbá yá àwọn àjòkó àwọn àjòkó àfá láti sọ fún mi kí ló dùkù ni mo tún wá ń wá báyìí kílẹ̀ kan wá sọ pé ọmọkùnrin kan ní kíní kan pé tí ó bá bímọ ọkùnrin ọ̀hún gan-an nígbà mo lè nílò eléyìí o torí ọmọkùnrin ni ó bẹ̀sẹ̀ mọ ẹgbẹ̀yàwó rẹ̀ pé kí olùwádìí ó ti dájú ìwé ó sọ wípé ẹgbẹ́ ọkọ náà gbogbo ilẹ̀ ń tà nígbà tí ìrẹ́ ń lòkè lẹ́gbẹ́ kí nìkan náà kò mọ̀ sí ọdún méjì lọ ló bá rẹ bàbá ìlú náà abẹ́ ọlọ́gbọ́n ọkùnrin àti ọlọ́mọbìnrin ẹ má jẹun tẹ̀rín bí ti ìdílé wọ́n ráyìí ẹgbẹ́ àdàlọ́gbọ́n títù ẹgbẹ́ àdàlọ́gbọ́n títù àwọn ọmọkùnrin bá ti ṣe lékelé ìṣe kàwékàwé ìṣe onígbàlọ́wọ́ nígbàlọ́wọ́ ìṣe ìtajà ń tajà ìṣe wọn lè lọ ń bẹ àmàgbé àdàlọ́ àràgbàrà gbogbo ìlọ́sílẹ̀ ìlú wọn lọ rèé lọ́wọ́ bàbá wa ń bẹ ní tí òde jáde bàbá wa ń yàgbẹ́ sára ètò ara àwọn ọmọ tí wọ́n ń hó ní bàbá olórí àwọn ń parí bàbá tí jẹ́ pé bá tún ṣe ní jẹ́ bẹ́yìn àjọpọ̀ ìlẹ̀ fún wa o tó bá jẹ́ pẹ̀lú tó bá jẹ́ kó a máa fún ìtẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀ ṣe jù láì tó ilé ìwọ̀n àṣọ fún mi o inú mẹ́ka náà ní méjèèjì ṣiṣẹ́ ọlọ́mọ obìnrin tó ìdẹ̀wọ̀n kí ni a mọ̀ tẹ́ra wa sí àmì tó yẹ ká bẹ̀rẹ̀ gbọ́dọ̀ gbà náà á sì náà ètò ìyá àtànàtà wọ́n ti lọ á sì rẹ́sì àtànàtà wọ́n sì náà àtànàtà. Ní àkànbẹ wọ́n dára nǹkan àwọn ọmọ ìyàwó gbọ́n sílà tó wù mọ̀gbọ́nà ni nígbà tá a bá ti ní abájẹ́ kọ́ mọ́ ń tóbi pé abẹ́bí súnà kọ́ abẹ́bí súnà kọ́ nínú àwọn orin tá a mọ́ ń fẹ́ káwọn ọmọ ha ní àgbẹ̀gbẹ́ mọ́tìlá ìyà púpọ̀ àwọn àwọn pọ̀ fẹ́ ṣiṣẹ́ rẹ̀ sọ́rí nǹkan wá ń bẹ bàbá sì rí ìrìn mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta ìwọ́n mẹ́ta wọ́n pe nǹkan bẹ́ẹ̀ lè mẹ́ta ní Saudi wọ́n ń pè é káàmìlà tàkíkù rẹ̀ bẹ́ẹ̀ máa ṣe ẹni tíra tó bá ṣe tàkíkù rẹ̀ báyìí àdúgbò ti ṣe níbi ọmọ kan bí ìbá ní owó lọ́wọ́ lẹ́sẹ̀ ló gbọ́ lẹ́yìn ní ìjẹ̀bìjì rẹ̀ fìlà ṣé káàmìlà ló ti tàkíkù ọgbọ̀n rẹ̀ púpọ̀ mi torí tàkíkù tíra ní ìgbò ìfẹ́ ṣe àfíńdà rẹ̀ ń ká bẹ́ẹ̀ ti dára yín ní ibi tí àdìsálàbẹ̀ rẹ̀ náà ẹ̀sọ̀ ti dára yín ní títì rẹ̀ ni àdíyà tẹ́ ìka fúra ṣe kìí ṣá ìfìdí ṣe ìyẹ́ tẹ́lẹ̀ àti ìlà àríyà rahmatullah obìnrin ni àfà ńlá ni gbogbo ìta ọ̀dọ́ ń tọ́ra wa ẹ̀rọ-ún mẹ́rin ẹ̀dí pé ṣe rẹ̀ lùdí in the kitchen irọ́mọ̀ nínú àìlẹ́kọ̀ọ́ tó ra mọ́sọ owó ìkọ́dá sọ wọn ọ̀pọ̀ ní iṣẹ́ títí ìjọba ọ̀pọ̀ ní ká tó wá ti jẹ́ táǹtẹ̀ nítorí táǹtẹ̀ níṣẹ́ gbogbo ẹgbẹ́

a mọ̀ pé a àti mo ṣe iye pé mo bí ọmọbìnrin ẹni kúrò ẹni tí ò bá tí bí obìnrin ìwọ́n náà mọ́ sókó rẹ̀ lọ́tọ̀ pé mo fẹ́ bí obìnrin àwọn tó bá lọ́ ọmọbìnrin tí ọmọ rẹ̀ bèèrè ìgbádùn fún ọmọ ẹni láti kékeré wọn láti mọ gbádùn rẹ̀ àtàwọn ọgbọ́gbàjẹ́kàlẹ̀ àjọ̀ ń bẹ́ńbẹ́ gbogbo tọ́lọ̀ ń bá ti lómi wọn ní ọmọ ọlọ́dà fún mẹ́ta àwọn àtọ́jú wọn. ẹ wá rí ọ̀gá gbogbo ẹ̀ nípa rí èdè bàbá tí wọ́n ti kí èyí tọ́ wọn yìí omi ta fẹ́ torí ẹ̀ mọ́ ti kí ẹ̀ wọn lé lórí orí ẹ̀sẹ̀ ọlọ́run bá ti. agbọ́dọ̀ wá débi àwọn àti kí ẹ̀ wọn àwọn ń bímọ obìnrin àwọn aṣọ wọn di kẹ́mẹ́rin àwa náà lára ṣòkòtò tí ó tí ó rí fọ́mọ látọmọdún mẹ́rin látọmọdún mẹ́wàá ṣòkòtò tí ọmọ pé táwọn ìṣẹ́gun rẹ̀ pé bá ti jẹ́ kó lè rí ayé yìí àti kékeré rẹ̀ yẹn ogún àdéká ti lọ sí àbójútó báyìí láti jẹ́ sí ẹ̀sẹ̀ ọlọ́run ọba kan ṣe pé afẹ́fífẹ́ àwọn mùsùlùmí tí wọ́n ń kọ́ mẹ́ẹ̀lẹ́sìn láti borí ni láti ní kíkí ni láti ní pé èèyàn ti mọ́ ṣe àmójútó ohun tó bá yẹ kí èèyàn ṣe àmójútó èèyàn gbọdọ̀ kí mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lórí ọmọ nígbà pàtàkì jùlọ orí àwọn ọmọ mi adúlọ́ ọmọ mi yọ kẹ́rẹ́ bẹ̀rẹ̀ iye ọmọ ọmọ tá a ti rí ètò kólébì ọmọ mọ́tà àbára sílẹ̀ máa dáàbò àrùkà ọmọ mọ́tà àbára sílẹ̀ máa rí ọmọ mọ́tà àbára sílẹ̀ máa dùnú inú wájú ara wájá tí gbọ́dọ̀ yọ àwọn abẹ́lẹ̀ àwọn bá àwọn abẹ́lẹ̀ ọ̀dá gbẹgbẹ̀rẹ̀ fúnlẹ̀ ọlọ́dá ọ̀kan ìgbàwọ́ láàbò wọn. ọba tí ó fi àwọn tó síwájú òun tàwọn bá mú ọlọ́mọ́tò ọ̀kan tàwọn bá mú gbogbo iṣẹ́ ìmọ̀ wá lẹ́yìn ó bá tẹ àwọn àfáwà ní ẹ̀sẹ̀ olóore kí ọlọ́run bá ní kọ́lá kó bá tẹ ní ẹ̀sẹ̀ olóore. mi ò dá wọn lákẹ́ ní ìfẹ́ ní kán dákẹ́ torí mò ń gbádùn àmúfẹ́ kéèmì nìkan kọ́ ni mò ń gbádùn ìbánisọ̀rọ̀ náà ṣé kìí wá ń ṣẹ́jú sí mi pé àgbẹ̀mọ̀n àgbẹ̀mọ̀n àgbẹ̀mọ̀n mo wá ń tàjá hálà wà láti dìjà ìlú ṣùgbọ́n wà tó wá yá ṣéègùn fúláhà dókítọ̀ àlùkùtù bí ó dàbí pé ẹ máa bá súnmọ́ àbẹ̀lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo ní ìṣe ẹ̀rí kọ́lá ọba àdékọ́lá kó jọ kó bá fi sínú mizan àtàlẹ́ sí i ẹ̀rí tí ẹ̀rí kọ́lá ọmọ dùn ní ládàá wíwí àwa tí a gbọ́ kọ́lá ọkọ́ mọ́ dùn wá ní ládàá gbígbọ́ ọmọ obìnrin ha ọmọ obìnrin ha àìbímọ obìnrin mi tó pọ̀ ọdún mi o pọ̀lọ́ ìmọ̀ ọdún mi torí mo mọ ìhà tí àwọn obìnrin náà kọ báwọn òbí wọn àwọn ọkùnrin náà ti dáadáa o but kì í kó ti àwọn ọmọ obìnrin ṣé ti àánú la fẹ́ sọ ni ṣé ti kẹ́rìn la fẹ́ sọ ni ṣé ti ìtọ́jú la fẹ́ sọ ni ọmọbìnrin náà dá púpọ̀ o kọ́nà ọba àlekọ́lá kó jọ kó jẹ́ ká ní ọ̀pọ̀ lọ́mọ nínú àwọn obìnrin bíráhàmẹ́tì yà hàmàrà hìyẹ kọ́nà kó jọ kó jẹ́ kán wá sọjọ́ kọ́nà kó jọ kó jẹ́ kán wá sọjọ́ ọmọbìnrin lè gbé bàbá rẹ̀ sọ́dọ̀ tára bàbá rẹ̀ báyá lẹ́ẹ̀dí ọkọ rẹ̀ bàbá tó bí ọmọbìnrin ọmọbìnrin lè gbé dàbí ẹ̀ wá sí ilé ọkọ rẹ̀ nílé ọkọ rẹ̀ fún ìtọ́jú ọmọbìnrin ọmọbìnrin náà dá o

bàbá tó bí ọkọ rẹ̀ ó sì ọmọ àtọ́kọ́tọ̀ ábìrí ẹwà gba ìtọ́jú lọ́dọ̀ wa tí wọ́n bá gbà ìgbà lọ́wọ́ màdámú tí màdámú ìbá fún ní lágbà oníkejì ní àfíwà kò ní wọlé lọ́pọ̀lọpọ̀lọpọ̀ láàfíà kọ́lọ̀n tó jọ kó sá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ààrẹ tí ó kàn ká tó lọ sí àìsàn ìṣẹ́rù àwọn ṣèkù wa tí wọ́n jẹ́ àlùwálì tí ọlọ́ọ̀bà àlejò láti ọmọ pa lọ́rọ̀ lónìí Fadilatu Dr. abdulhikma hadizahullah àwọn náà ni wọ́n bá ṣe èyí láàrin tẹ́síríà títọ̀ ó kọ́ sí mi sọ ọmọ ẹ̀há tó kọ́nà bàálùkọ́ lápùjọ tó bá sí lọ́nà fáà fáà ọlọ́tàfà bẹ́rù mashkura Thank you. نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní ọ̀pẹ́ kí ìjókòó ní ọ̀pẹ́ ṣùgbọ́n níbi dáadáa tí ń ṣe nǹkan ìdùnnà inú ìwé máa dùn ní ọlọ́mọdé kárí ìbànújẹ́ mọ́jẹ̀ kí ìbànújẹ́ rẹ̀ papọ̀ mọ́ ìdùnnà wa lákọ̀ọ́kọ́ mo kí fẹ̀dílà ti Sheikh Abdulhakeem Al-Kutubi ọmọ ìdílé pé mo dá yín dúró torí àsìkò ni ọlọ́pàá fẹ́yìnlẹ̀ sàn dáadáa bákan náà mo kí àwọn àna mi púpọ̀ mo ń bẹ ẹnu bàbá tó bí mi mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yìí títí láti ti àgbà bàbá tó bí mi wọ́n ti ní lọ́gbẹ́ díẹ̀ wọ́n fẹ́ wà níjòkó yìí ìyá tó bí mi wọ́n ti lé ní 90 àwọn náà sọ pé dandan àwọn fẹ́ wà níjòkó gbọ́dá èkó jìnà èjòkó wọ́n nígbàgbẹ́ ti dúró wà yìí táàtì láwọn tán jẹ́ sisters fún wa wọ́n mọ̀ ṣojú yìí wọ́n wá ní kí n bá wọn ti ṣẹ́ jẹ́ wípé ìdílé tálí láti jẹ̀gbogbo ìdílé akẹ́rúlà láti jẹ̀gbogbo wọn ni kí ara ẹ̀ túpẹ́ fún púpọ̀ wọn ni ẹ̀ṣẹ̀ àdúpẹ́ àdáadáa tí ẹlẹ́pàá ara ọ̀fẹ́ ara ọ̀nà mo ní kọ́ mọ́dà lọ wípé ọmọ rẹ̀ ń jẹ́ káwá wà níbi tó wá ní ààtì ní gbórúkọ ọmọ rẹ̀ jáde ní àà tí ò wá tó bọ́ ní orúkọ ọmọ rẹ̀ ti kò ká máa ṣe fún wọn ṣùgbọ́n kò yẹ kó ń débi tó bá jẹ́ ráìtì wa láti wá fún títà àbá ti sanwó àmì ní ẹ̀tọ́ wa èdè tó jẹ́ wípé àdúpẹ́lọ́wọ́ ní o àtìdúpẹ́lọ́wọ́ gbogbo àwọn ọmọ àyà tí wọ́n wá ọjọ́ ní ibi àná tí àwa àfíìsì àná àmẹ́jọ́ kórè tí a yẹ sí àwọn bàbá ẹ̀rú gbà náà ó bẹ̀ tó bẹ́ẹ̀ lóòótọ́ ó tó kẹ́rù báyà lóòótọ́ mo kí àwọn bẹ́ẹ̀lá wa ṣàkùnrin àti àdíwọ́sẹ̀ lórí bóòlù ìtọ́jọ́ nígbẹ́ náà mo ní ọmọ wà bóòlù ṣe bẹ́ẹ̀ mo kí mọ̀rànlá ọlọ́dọ̀ wa ìgbẹ́ ilẹ̀ tẹ̀ dáadáa ìdílé lè ní bàjẹ́ ó tún kúra ń gbé tí níbẹ̀ bá lè yẹn mo lè kẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ̀ ayé ti bàjẹ́ ju kéèyàn kẹ́ jẹ́ mẹ́rin alẹ́ ó ti bàjẹ́ rẹ̀ mo bá ń gbà sí òkun wọn mo ń ṣe sílà kò tó láti fọkàn balẹ̀ fáwọn èèyàn o kódà kó lè ní máa lè rí jẹ́ àbùkù lè kò lọ́ọ̀rù kó lè lèkọ́ ọlọ́mọdé yìí ìyàwó bẹ́ẹ̀ o àti káṣẹ̀ wá ti dáadáa nínú sẹ́ẹ̀sì mẹ́ka ṣe ní o ọlọ́run tí ó kábà náà lórí ọ ọlọ́run tí káwà náà kábà náà lórí bàbá ń gbà nǹkan pọ̀ èyí tọ́lọ́ ọ̀sìn ṣe fún wa àmọ̀ lórí ọlọ́run kó bá sán lẹ́sàn dáadáa mo wá dúpẹ́ spẹ́ṣíálì lọ́dọ̀ àwọn mọ́lù ṣínà gbájú máa ń pè wọ́n nílẹ̀ tí wọ́n jẹ́ màmá ìyàwó mi ayọ́kọ̀dà ìsànlẹ̀ ìsàn dáadáa máa sọ nǹkan kan ní ìdókòó yìí ìfẹ́lẹ́jì wọn rí ó dáa sí obìnrin dáa sí fámìlì ọkọ púpọ̀ lórílẹ̀ tó sọ ó dáa sí èdè ló dáa nínú fámìlì ọkọ púpọ̀ nítorí kí n sọ olóòrùn wípé ìgbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn tí mò ń sọ̀rọ̀ lẹ̀ nínú fámìlì bàbá wọn á èjì àti nàgbà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wà níbẹ̀ ìyẹn tí màá ti fẹ́ dáa sí àwọn fámìlì rẹ̀ ni sọ̀kẹ́lẹ̀ náà jẹ́ ẹ̀kọ́ tó gbogbo ẹ̀yìn ìyàwó wa ọkọ ni mo wá fẹ́ ní èyí kàkà ṣe pẹ̀lú fámílì ọkọ tó bá délẹ̀ ta òòdò dára ohun bákan náà mo wá kí bàbá ìyàwó mi mo kí wọn púpọ̀ ọkùnrin ọkùnrin mọ̀ jẹ́ always maturity ni wọ́n fi ándìdé jẹ́ láti ẹgbà tí mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn sísẹ̀t mi kan wá láti Ìbàdàn àti gbogbo àwọn míì tí wọ́n wọ́n gbà mẹ́sẹ̀jì ni mo ti wà ní ìgbẹ́gbẹ́ pé ṣé program ti bẹ̀rẹ̀ tó kọ́lọ́ nǹkó bá dúpẹ́ fún gbogbo alápapọ̀ orúkọ ọmọ ẹ rí wípé àwọn Sheikh Al-Kutubi tí wọ́n bá wa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ wípé kò kí ọmọ obìnrin kan kó wà ní ipò ẹgbẹ̀rún ọmọ Mariam jẹ́ka èyí ló tó jẹ́ pé wọ́n ní òfẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí pé tọ́lọ́run ṣe ẹlòmí ọ̀gá àtìgbẹ́ ìlẹ̀ ìṣe nǹkan ìgbà tọ́lọ́run èrí ẹ̀tọ́ ìjẹ́ pé mákàfẹ́ káṣàkà ní wọn bá lórí Maryam ẹ̀rì pé gbọ́lẹ̀ Maryam yẹn ìbéèrè bí àkọ́gbé rẹ̀ pé àdàbà akájọ tó lágbára oríṣiríṣi àwọn èèyàn sọ tẹ́lẹ̀ Yorùbá ni àwọn Yorùbá wà nígbà ní kúkúrú gẹ́gẹ́ bí ọ̀kan táwa kọ́ gbogbo bá bẹ́ ṣe láyé àwọn onígbàgbọ́ wípé tọ́bá ní science olórí gbogbo nǹkan ṣùgbọ́n language communication ohun àkọ́kọ́ science ni èèyàn lè ṣiṣẹ́ lórí ẹ̀ rárá tó bá mọ̀ nǹkan tí wọ́n ń sọ application and implication nǹkan yẹn kí ni orí ìtọ̀ ọ̀rọ̀ tàbá orúkú ibi tó ti wá a lè máa fàní tó wá ń jẹ́ kúṣà lè sọ mọ́wá ní orúkọ rẹ̀ àbí a sọ ọmọ lórúkọ náà Mariam kìí ṣèdè lárúbáwá Mariam ọ̀tẹ̀ English language gbà wọ́n lókè bẹ̀rẹ̀ ó kìí ṣe English language èdè yẹn láàrin èdè méjì ló wà Hebrew language wọ́n ń pè language kan ní Syriac language sí èdè yìí èdè yẹn yóò yí padà sí ìbámu sí bí àwọn tí wọ́n bó ṣe rí nínú èdè Yorùbá wọ́n gbọ́ pé Màríà àbẹ́ẹ̀kọ́ Màríà nínú èdè English language ní Mary wọ́n tọ́tù ní ẹ̀mí ẹ̀ẹ́dẹ́ Mary wáyé ní ẹ̀ǹdẹ̀ am sí à ń bẹ̀rẹ̀ òfìfì ni nínú èdè lábẹ́ àwọn ẹ̀rí tẹ̀síì èmẹ́rì tí wọ́n ń wá ní mọ̀ ń lórí tébù ẹgbà mi wípé ilé ìsébù kan tábí mi tó ẹ fi ẹgbà láìpẹ́ nìyẹn so nínú Arabic language a sọ pé Maryam Maryam kì í ṣe lórí am Maryam òun ni ní so sora tún Maryam bí mo ṣe jókòó yìí mo ní àwọn bí almost twenty points lórí ọ̀rọ̀ Maryam yẹn ṣùgbọ́n mi ò ní tán mo máa sọ fúyàwó mi ṣe bí ẹ̀ ẹ̀ ṣe bí twenty points ó bu ìyàwó tèmi náà Aisha umu Ammar al-Mahbuba onílákọ̀bù jẹ̀dá so Maryam náà nífẹ̀ẹ́ sí ọ́ al-Murtafi'a ẹni tí ọlọ́wọ́ bá elevate elevated and exalted ẹni tá a gbéga olóúnjẹ Maryam orí rẹ̀ ọlọ́wọ́dá inú ìnàzárí ti lákà náà ti ìbátọ̀ ní Muharram li Baitul Maqdis yóò jẹ ọmọ tí èrè máa mójú tó mọ́sídìí àkùsọ̀ kan náà yìí ọlọ́nkọ́ wọn láti ṣe ìbílẹ̀ kó gbà fún wa ǹjẹ́ òfin ọkọ ọmọ yẹn kò yẹ mi ṣùgbọ́n ìyá tó bí lọ kọ́ọ̀lá ti rọ́bì ilé ìyàbá ti àòǹtà ẹwọ̀rẹ̀ tá a bá sọ̀lẹ̀ kò tó dìrẹ̀ ọlọ́ mo sì ní kó o fún mi lọ́mọkùnrin obìnrin mo wá bìyì oní wàlẹ́yìntà dákàrú kàlùntà ẹgbẹ́rọ̀ oní ṣùgbọ́n ah, ọkùnrin èsì dàbí obìnrin ṣùgbọ́n tẹ́ bá wáyà ní dáadáa ń tá ló ti síwájú ìdáka kọ̀sọ́fẹ́ wà lẹ́yẹ́ta oúnta kàzákà inú wà lẹ́yẹ́ta zakaru kàlùntà tọ́lájọ tí wọ̀nyẹ dáadáa ìtumọ̀ ní pé ọ́ọ̀tì nígbà wọn pé ah, sọ ṣùgbọ́n ọba tí wọ́n wọ́n tàlọ́bà tó máa ń dá ìdí àwọn ni pé obìnrin náà nípò wà lẹ́yìn ọ̀zẹ̀kẹ̀rú kẹ́kùnta ṣùgbọ́n láwọn èrè tí mẹ́rin já ah, obìnrin ọ̀dà ẹgbẹ́ bí ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ wà ilé ha ẹgbẹ́ mo fún lórúkọ Mariam náà ní màá jẹ́ èyí ìtumọ̀ sí torí tó ti fún lórúkọ ni pé Mariam mo tó wọ́n bí yẹ ìyá rẹ̀ kúrò ẹgbẹ́ tó fún Mariam ẹni tí mo nífẹ̀ẹ́ sí ìgbàlá yìí wà pé obìnrin lè fẹ̀jẹ̀ sí orúkọ ọmọ fọkọ kọ́kọ́ ti gbà ṣe ṣé tó fẹ́ nìyẹn ìtì ọmọ ẹgbẹ́ náà kò sí nǹkan tó burú bẹ̀. sọta bá wọn ọ̀rọ̀ yẹn lọ fún ìtì ẹlẹ́kẹta ó ní wípé ìgbà tí Mariam tó lè ó lọ kò rí sẹ́ni tí máa ń rò papọ̀ bá wọn kùn ẹnìkan tí máa ń tó tó tó máa ń látàrà ẹni tó ní self-esteem kìí ṣe ní wọ́nàwọ́nà ọlọ́dún ìgbẹ́ tó bá mọ́bẹ̀ ní ìwọ public bus lórí ṣíyà ẹ̀jẹ́ ní ma rò ìdí òkú lọ ní ma ta ní ṣàṣà pẹ̀lú kanígbàdì kọ́nà ìlú ìlú ìjá ìgbẹ́jú òpé sí yóò mọ̀ dá sí mọ́rẹ́ àmọ̀ orílẹ̀ bẹ́ẹ̀ni tó wà tí ó jẹ́ nìkan tó mọ́ tàkété ìgbà tó lóyún orí yìí ó lágbára láàrẹ̀ ó lọ sí ìdìkan lọ bára pa mọ́bẹ̀ ó bímọ àsìkò tó wá fẹ́ bímọ yẹ ìnira wọn pọ̀ láti lè mọ̀ wípé àṣílẹ̀ ìrìnlá kí lè láàrin ibi tó bá yẹn ní ìwọ́n làwọn adáyé sí àmẹ́jọ kásà náà wà yàwá wà àwọn ìnira torí ìyẹn táwọn àpá ìmọ́mù kúrùkìdí ìgbà tí wọ́n ń tàlàyé hadith àti ibi ìdàkọ́rọ̀ yìí tí wọ́n ń tàlàyé hadith tánàbí ń sọ wípé ta lọ́yẹ ká ṣe dáadáa sí ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ẹ̀mẹ́ta ẹ̀yìn bàbá mọ́bìnrin bàbá lè yìí náà bẹ́ẹ̀ mọ́bìnrin sára mọ́ tánàbí ìfẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí ti di ọmọ wọn bẹ̀ẹ̀bá wà ń bẹ́

wà ní ètò ìgbàgbínlẹ̀ tí èsì ìpọ̀ bá ọlọ́ni wà jẹ́ omi tó wà lẹ́bẹ̀rẹ̀ ẹ̀ máa mú bó ṣe bímọ nìyẹn. ìyá túmọ̀ sí pé àwọn àti àtọ́ máa ṣe rẹ̀ láti wọ́n ní olùgbà bẹ́ bímọ kó máa jẹ dàbínú orúkọ èyí tí èsì ìpọ̀ kó jẹ́ kó mu ní fẹ́ńfẹ́m kó ṣe kàtàì nígbà mo ti bẹ́rẹ̀ ti gbẹ̀bí Mariam níparí Mariam ọlọ́run ọba ṣe ní ọmọ tó rí òkú rẹ̀ bíi pẹ̀lá olùwọ̀ wọ́n pẹ̀lú jẹ́ wọn náà ah, kò ní dájú àbẹ́ lẹ́nà ọ̀run ah ilé ọmọ lè dá ilé ní ti làbẹ́ ìdíje wọn rè wọ́n kó lọ́gbọ́ padà wájá àwọn pa ìlú rẹ̀ ọ̀rọ̀ ní ìsìn ìdánwò rẹ̀ ta ni lóbi ẹni bẹ́ẹ̀ rẹ̀ subhanallah ẹni rẹ̀ ni rẹ̀ wájú ìtàn Mariam ṣùgbọ́n nítorí àsìkò ọmọ wa yìí orúkọ rẹ̀ ni Mariam àtọ́wá fi àwọn orúkọ ọkọ̀ fún Husna husna the beautiful torí gbogbo àbáni wà ní asma'u al-husna bákan náà ọlọ́ọ̀dé beautiful lẹ́wà àti níwà àti lẹ́sìn ọlọ́ọ̀kọ́bà wà ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni àṣìdíkọ̀ ọlọ́pọ̀lọpọ̀ òtútù kọ́lọ̀wọ̀ bá kó ṣe ní olódodo gbogbo èèyàn ni ọlọ́ọ̀ máa ń dá wa ní kìí ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá ọmọ tèmi nínú gbogbo nǹkan tó ní kó ìrọ̀lẹ́ ìfẹ́ ẹ̀kẹ́ká láti jù ni tí nǹkan ìbá jẹ́ wáìtì wáìtì kò sí jẹ́ ẹ̀bá àbẹ̀rẹ̀ pa ní wáìtì kí o jẹ́ ìwọ́n tọ́jú ìdá àti ìgbàgbọ́ ẹ̀jẹ́ ká sì gbé kúrò kára o wáìtì òní ó yàtọ̀ kọ̀ǹfíìsì ẹ̀kì àti tẹ́ ẹ bá ti nǹkan ní èyí òun gbà pé nínú àmì ìdíkọ̀ òní tẹ́ ẹ bá tó kọ̀ǹfíìsì ẹ̀kì pé kí ní ìrìn bẹ́ẹ̀ fẹ́ẹ̀rẹ̀ bí fúrúfú wa ní ìrìn dákú kẹrẹ ìlú tó àwọn ọmọ ẹ̀ náà ní ètò ikọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ tó gbà ní ọkùnrin ìsájà àríwá torí pé maturity àti diplomacy lọkùnrin bí ìlú ayé bẹ́ẹ̀ bá ní diplomacy èèyàn nígbà méjì mẹ́ta abẹ́ẹ̀kọ́ ọ̀hún obìnrin ló ní gbogbo ìyẹn ìbákọ̀rin kì í ṣe rán ìbákọ̀rin kálàbí àgbáyé wa بدر أدوى صديقة مريم حسنى صديقة قالوا بسم الله على البركة أنا سمي أوكي Orílẹ̀ Yorùbá gbọ́dọ̀ Ìgbà míì tí nǹkan bá dé bí ẹ̀mí ní ọmọdé àti náà, ó lè mọ́ wọ́ọ̀kì. Ṣùgbọ́n bá ní àdùkẹ́, Gbogbo ọmọ obìnrin náà fún wọn ní Gbogbo ẹ̀yọ ọkọ náà kẹ́ òókì alágbàríkà ọ̀. Àwọn orúkọ ní ìtókùn nínú ilé tó ètò fi kún ọrùn ìta àtẹ̀lúdà mi kó ń gbé ìtàdà fi kún ọlọ́pẹ̀tẹ̀ ní ọmọ alágbàríkà, kó ṣe ní ọmọ àdùnná, kó ṣe ní ọmọ tí gbogbo ayé máa rí kẹ́. Ẹ̀rì pé ta bá wo ọ̀rọ̀ àwọn ọmọbìnrin, gbogbo orúkọ wọn bí kíkẹ́kíkẹ́ ló máa wà pàrí kẹ́ àjọkẹ́ àǹkẹ́ èdè ìdí àkàmọ́ ìjọ rẹ̀ bẹ̀rẹ̀ kọ́lọ̀ kọ́ sí àwọn náà bẹ̀rẹ̀ kọ́lọ̀ kọ́ sí àmì wa bẹ̀rẹ̀ kọ́lọ̀ kọ́ bí يا ارحم الراحمين اللهم اجعل عذابا لوالدينا ولا تجعل جبار معصيه اللهم اجعل اتقيا ولا تجعل فاجرا اللهم اجعل صالحا اللهم اجعل عالما اللهم اجعل صالحا اللهم اني اعيذها بك وذريتها الله من الشيطان الرجيم وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما ètò ìsinmi ọdún ìpàdé ṣùgbọ́n ọ̀kan ní àwọn ọmọ wa láti ìjẹ̀bú gbé wọ́n ń tún mẹ́tẹ́jì láti jẹta pé àwọn ẹ̀kọ́ sídà kan àwọn fẹ́ kà èmi máa ń nífẹ̀ẹ́ kọ̀sídà fẹ́ pé ló gbàrà wa <laughs> so sáré kó so ẹ̀ẹ̀kọ́fẹ́ bẹ̀rẹ̀ ìṣẹ́ so àwọn ọmọ bàbá wa láti ilé sáàlùsù náà ṣùgbọ́n ọmọ kọjú láàrin mo ti yẹ̀rọ lòkùnmọ́ lórúkọ ní ilé ìsìnàn rí rẹ̀ lọ́gbì ọmọ mi fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ pẹ̀lú ó Thank you. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلي وأصحابه ومن والاه أما بعد أيها المؤمنين والمسلمين أريكم بتحية إسلامية مباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته Aki àwọn bàbá àti àwọn àfáà wa náà. Naam, naam, naam. Mufa'alatu hmm. mustafilu fa'ilu mustafilu fa'ilu mustafilu fa'ilu mustafilu fa'ilu mustafilu fa'ilu mustafilu fa'ilu mustafilu fa'ilu حمدا لما قد أتانا البيت حمدانا شكرا له كل يوم رب شكرانا بنت بها قد وجونا طال مقصدنا قديت مولى حقا ذاك وجدانا يعذى وتعفي بياد القلب نابتة تبخ إطرا وتهيي دار ألهانا وعشر صدق الدياج القدر مبتسما البس ليل الأتان يا وهسانا يا بسمة خطها والرحمن في أفك تسرك في روح أبواء وألوانا قد جئت والدرب مشتاق لطلعتك وعزت الكون تبشي وهو تبيانا ونسألوه أن يحميك فيك نفسه ويجعل الأمور أسراء وإيمانا ويدعى الخير في أيناك مستكدا ويكون هيك البشر وفي يدوانا تكبيري تكبيرنا على تكوى مرددة وتلبسين من الآخرات تيجانا Maryam ayádìrọ̀tá Maryam ayádìrọ̀tá Maryam ayádìrọ̀tá sílẹ̀fẹ́tìmí láàmì àta kọjúdá nàtílítà ọ̀nà àfùrọ̀ àrùn wáyé hánà. Ya bàjá tàgbà ìyá tí wọ́n nù bá kìrò. بكل الحياة جدت إنسان طمأنينة يا رب كن معها في يومها وجدت وجعلها في جيوب الخير عنوانا وقد أباد لقمان على ربنا خيرا كثيرا وإيمانا وإحسانا وارزقه من عطاياك والتي اتسعت وجعله في جيوب الخير دوانا واكتب له الأجر في تربية صلحت واجعل جزاء سمعه وغفرانا وطلها ربي فداتي أمها أبدا وجلها في عديم الفضل إحسانا واكسها ربي بثوب الستر في كوني واكسها ربي بثوب الستر wọ́pù ọwọ́ bí jùta ó bí títí ìfi tàwọ̀ ni wájà ńlá fi ńlá káàgbèkè ẹ̀ṣẹ́kì ọ̀nà mùsùlùmí ìlú ń fa ìlú mùsùlùmí ìlú ń fa ìlú mùsùlùmí ìlú ń fa ìlú mufa'alatu mufa'alatu fa'udu eh mufa'alatu mufa'alatu fa'udu eh mufa'alatu mufa'alatu fa'udu mufa'alatu mufa'alatu fa'udu eh ẹbí sáàdì sí ẹbí sáàdì sí ẹbí wa ẹbí fájíkú ẹbí fájíkú ẹbí wa pé mọ́fá aládùn mọ́fá aládùn fàwọnù mọ́fá aládùn mọ́fá aládùn ẹbí gidi ní ẹbí fájíkú ẹbí wa ẹbí gidi ní ẹbí fájíkú ẹbí wa ẹbí gidi ní ẹbí fájíkú ẹbí wa ẹbí gidi ní ẹbí ṣòkò ní àná wa ẹbí gidi ní ẹbí ṣòkò ní àná wa mọ́fà aládùn mọ́fà aládùn fàwọn ojú mọ́fà aládùn mọ́fà aládùn fàwọn ojú kò tẹ́ni ti fàdá àmà ní dídá àpọ̀ mọ́ wa ee kò tẹ́ni ti fàdá àmà ní dídá àpọ̀ mọ́ wa ee ẹbí gidi ni ẹbí sálísù ẹbí wa ee ẹbí gidi ni ẹbí sálísù ẹbí wa ee lẹ́yìn kọ́nìtàn ọ̀hún bí nílò yìí ẹbí wa ee lẹ́yìn kọ́nìtàn ọ̀hún bí nílò yìí ẹbí wa ee ẹbí ń ṣe kò ní ìdùnnú lórí ẹbí ń ṣe kò ní ìdùnnú lórí ẹbí wa e, ẹbí ń ṣe kò ní ìdùnnú lórí ẹbí wa e. mo bá àlàtún mo bá àlàtún fáwọn olú mo bá àlàtún mo bá àlàtún fáwọn olú kò dá ti tò ní بسم الله ما شاء الله بسم الله ما شاء الله Ìkan nínú àwọn àna wa, alẹ́ ń tóró àhà ìpínlẹ̀ ọ́n. Wọ́n ni àwọn tí èkọ́, látẹ̀nà àwọn tí èkọ́, wọ́n ní tẹ̀lé ìbẹ̀lọ́ pé a kọ̀dámọ̀ àdíyà fún Ah. láti ẹ̀dà àwọn ṣéèkù wa wọ́n ní afún àfààní àwọn fún àfààní 10,000 naira àwọn ah, priest láti ilé ìjágún tí wọ́n wà ní ipò bàbá fún àwọn àfáwa ah, priest Bushra àdúgbògbà prince Bushra ọlágójú àwọn ọmọ ìyá wa tàbí ní àfọlábí àfóò làwọn ń pè wọ́n orúkọ tí a ti wọ̀n láti gbàgbà àdẹ́gbà gírádẹ́ẹ̀tì ni ẹ ní fúta tọ́lọ̀mà àlejọ́lá kó bá a wọn lẹ́sàn àwọn náà bu owó lá fún afáwà tí ó ka kọ̀sídà fún wa a sì máa gba kàbàrọ̀ àti fún ọmọ kọ́lọ̀ kó fi àlùbáríkà sí pẹ̀lú ìjọ náà ọba ètò náà ti lọ sí òpin àmọ́ nígbàgbọ́ wípé tá a bá ti àdúṣe náà kù wọ́n ní àfikún o á fi nǹkan sára àbá fi nǹkan sẹ́ni alájẹun oní àwọn tí èkìtì ní ẹgbẹ́ àdúgbò táwà ẹni wọ́n kọ́ àdó sí yàrá tó táwọn èlò kẹ́lì mọ̀ wípé á fi ìdẹ́ ẹ̀hẹ́ wọ́n lábẹ́ jẹun abẹ́ fi oúnjẹ sí ẹni oúnjẹ halal abẹ́ kìí ṣe àwọn nǹkan tí ò léego náà nígbà àwọn nǹkan tí ò léego abẹ́ jẹ halal oúnjẹ halal àhà náà bákan náà àwọn ṣe wà ó ń pa ní láti ẹni o ana jamani anifu aitu man kọ́dàn kìdà aitu man kìdàn kọ́dà so èmi ní ìsìn báyìí tàkùnmí tí wọ́n fi ń pè sí igi inú rẹ̀ nínú ibi tí wọ́n bá ti fà mí lọ náà ní ìlọ lọ so ṣé kìí fà mí èmi náà tuntun ni mo gbà fífà pẹ̀lú ìgbọ́lọ́ ọba àdìgbọ́lá àwọn mọ̀ṣáyé tán wà níkàlẹ̀ tó bá ṣe àdúrà fún àwọn pèsè ọlágójú wọ́n bá tàbí àfẹ́ àwọn kan wà dúgbẹ́lẹ̀ àwọn ọ̀nà wa wọ́n sì bá tàbí àfẹ́ ọmọ lẹ́yìn ìwádà náà a gbà tàbàrọ̀ tó kí fún ọmọ tí a fi kí káàbọ̀ sí àárín wa kọ́lọ̀ kó jọ kó tó ní ìrọ̀rùn fún wa ọlọ́ Thank you kó bá wa ṣe lẹ́yìn ẹ̀kú mẹ́nu ẹ̀fọ́ ọlọ́n jẹ́ kí ẹbí sáàbìsì kan fún wa níyàwó àdúpẹ́ lọ́dọ̀ yín kọ́lọ́n kó bá a sàn ilẹ̀ sàárè ọpẹ́ wa ọpẹ́ tí kò lè tó ní ádámàdú náà ni ó tún wá wo ọlọ́run bàbá lékè ọlá ó tún wá jogún ọmọ fún wa wọ́n ṣe gbogbo márìjì ló ń dọmọ ò àmọ̀ pẹ́ du o so adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba kó wa jẹ́ kó ní ìwọ̀rí lẹ́yìn ọlọ́run kó má jẹ́ pé ibi tí ó tí ó takú ṣe lélẹ̀ ọkùnrin obìnrin ọkùnrin obìnrin ọlọ́run kó túbọ̀ jogún ẹ̀ fún wa àwọn tó bá ń lẹ̀ ọlọ́run ọba kó ṣe wọ́n lọ́dọ̀ ara wọn ọlọ́run kó má fi kankan nu àwọn ọmọ wa ṣe ọ̀tá fúnra wọn wọ́n má fi kankan nu àwọn ọmọ wa náà ṣọ̀tá fáwa náà ọlọ́run kó dákun kí o gbàdúrà ju bí a ṣe lè ṣe lọ ọlọ́run ọba náà ni ọba ẹlẹ́sàn ẹ̀sán dáadáa kọ́lọ̀n kó bá san àwọn ilé sáré sùn látòrí bàbá tó ti wá dórí àwọn ìyàwó tó wà nílé náà kọ́lọ̀n kó bá san ògbó lẹ́sàn tó wá dórí gbogbo àwọn ọkùnrin àwọn obìnrin tá a wà ń bẹ̀ àmọ́ lóore àti ní dúpẹ́lẹ́bẹ̀ẹ́ kọ́lọ̀n kó bá san lẹ́sàn ọmọ wa tí a bí náà àwa ikú tí orí tí ẹ máa dé ọlọ́run kó má jẹ́ káwa mọ̀ ọlọ́run kó má jẹ́ káwa mọ̀ kákan mọ̀ pé nígbà tó bá wa láyé àmọ̀ kó sà ń lọ sókè ń lọ sókè ń lọ sókè bẹ́ẹ̀ ti tó ròyìn ọlọ́run bá kó bá a ṣe bẹ́ẹ̀ ọlọ́run kó dáǹkó á gbàdúrà wa àti ọlá ti tí ẹ̀ àti ọlá gbogbo àwa táwa ń bí tí mo wá ń dùn lọ́wọ́ àwọn tí rere báyìí ń wù ọlọ́run má sábà dùn wọ́n nínú ọlọ́run má sábà dùn wọ́n nínú ọlọ́run má sábà dùn wọ́n nínú ọlọ́run bá ní òní tí ó fọmọ̀ ṣe ọmọ èdè ènìyàn àdámọ̀ wa ni ọmọ dáadáa kọlọ́n kò jù gbẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa. ọdún wa ti àtìkò tọrọ fún gbogbo àwọn tó jẹ́ pé ọmọ ni wọ́n lára wọn ti di ṣùgbọ́n ọmọ yẹn ó ní wọ́n lára ọlọ́run má sábà ti àtìkò táwa bá yí padà. jẹ́ káwọn ọmọ náà kí wọ́n di kòrọ́ta yìí ni ọmọ tí ó fi ń wọn dùn kọ́kọ́ àwọn ọgbà rẹ̀ ní kọ́lọ̀nkọ́ bá aṣọ àwọn náà dà kọ́lọ̀nkọ́ wa wọlá àti wọn náà gbogbo tàbá wo ìlú wa ń sìn tàbá wo ń sìn ẹni tó bá ń wò ẹni máa bàyàn ni ẹni máa bàyàn ni pé ṣé bí nàìjíríà ti fẹ́ rí lélẹ̀ gbogbo ìkáwà ṣe láwọn bàtà wà kékeré tó yẹ pé ọlọ́run kó bá kó bá tún ìlú wa ṣe gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́mọ́ta wa tún wọn ṣe ọlọ́run bá tún wa ṣe o ọlọ́run má jẹ́ kí ìlú ó bí àrùn ṣe ń dàrí ọlọ́run bá tún ṣe ara bí tọrọ fún gbogbo àwọn brothers and sisters wa tí wọ́n wà ní Asian country right now wàhálà mọ́ tí wọ́n ń bá yí báyìí ọlọ́run bá dákun bá wa dá owó ogun náà dúró ọlọ́run dá owó ogun náà dúró àwọn tó mọ̀ tó wà ń bẹ̀ ló mọ̀ tó mọ̀ tó ń ṣẹlẹ̀ á hàn ń gbọ́ ni àìmọye fámìlì tó yẹ kí gbogbo fámìlì ti rọ lórí ogun yìí náà ni ọlọ́run mọ́tàbà dáwọ́ dúró mọ́tàbà dáwọ́ dúró mọ́tàbà dáwọ́ dúró bá a fi àwọn mùsùlùmí bá a fi jẹ́ kí wọ́n jẹgun lórí àwọn kèfèrí ọlọ́run bá kọ́mọ́ ṣe àṣẹ dáadáa fún wọn ọlọ́run bá a ṣe adìyẹ tí ń dún ń ta ń ta ń ta ọlọ́run aṣàbà wa ṣe ọlọ́run tó bá wa ṣe tó lọ ọlọ́run aṣà tún bá wa ṣe lè náà torí ètò ìlọ náà ní nàìjíríà máa fọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe nàìjíríà ò fọ́ ọlọ́run níjẹ́ kí nàìjíríà ò fọ́ gbogbo ìta sọ yìí ọlọ́run aṣà gbàdúrà wa bá ṣe mọ̀ ṣe láti sọ ẹ̀sùn mọ́ ó yí ọlọ́run bá jà wá lọ ọlọ́run aṣà gbàdú bá ṣe وبحمدك أشهد أن لا إله إلا أنت أنا أستغفرك ونتوب إليك bákan náà àwọn ṣéèkù àbúlàdíbá láti ẹ̀lọ́gbà òfin àbúlàdíbá àwọn máa ṣe àdúrà fún ọmọ náà pẹ̀lú ìgbọ̀nà èmi náà máa bàbà bàbá àṣìṣe mọ́yà lẹ́kọ̀ọ́kọ̀ láti Thank you. وعلى آله وصحبه ومن والاه آه، أجل شكرا له مع الله أن بتوافقه سيد الله نبي محمد صلى الله عليه وسلم يتوارى لي كان صحابة عليه أتيجي لدولتي شكرا لنا وسيتي أجاسي آه، أما إليه لاتي أدو الله orílẹ̀-èdè òun ni ọlọ́run bá tàbí sí àkàtà àwọn ṣéèkù wa kí ọlọ́run bá ṣe ní orí kalẹ́ ọlọ́run bá ṣe ní orí ìdùnnú kalẹ́ ọlọ́run bá ṣe ní orí ẹ̀tẹ́ fún wa orí ìdùnnú orí ìfọ̀kọ́bẹ̀lẹ̀ fún ní ọlọ́run bá ṣe ní àti ṣe ìyàwó gbàgbé ìyá Mariam ìkẹ́lẹ́lẹ́rìn ti ṣe fún wa àbí ẹ̀yọ̀ ọlọ́run ti ṣe fún wa alhamdulillah kọ́lọ̀ wá ṣe ọ̀rọ̀ náà ní àlékún fún wa náà ọlọ́run ṣe ọmọ náà lálékún rẹ̀ ọlọ́run ṣe ọmọ náà lálékún rẹ̀ ìdílé àwọn ṣèkú akọ́lọ̀ mọ́jú gbà láìda ìdílé náà lọ́mọ́jú gbà láìda ọba tí ó kọ́ àwọn ṣèkú máa ṣe lórí bí wọ́n ṣe ń rí darí lórí ẹ̀rù gbajúgbarí wọ́n rí àwọn ọmọ náà tọ́ lórí ẹ̀rù gbajúkọ́ ọlọ́run máa ń kọ̀tíkọ́ ọlọ́run máa kọ̀rọ̀ nípa kọjá ìmọ̀ òṣìṣẹ́ ọlọ́run àìnímọ̀ ṣe mọ́ ọlọ́run jù dìbò ìlànà àìnímọ̀ ṣe mọ́ ọlọ́run jù dìbò ìlànà ẹ̀yin lọ táwọn tó yájú ìtàwọn èyí ṣe wá dà báyìí lọ́wọ́ yìí ọlọ́run ti ṣàdọ́ òfin ọlọ́run ti ṣàdọ́ òfin ọlọ́run ti ṣàdọ́ òfin orí mi ní káfà àwọn ọmọ tọ́ ní àsìkò tí a wà yìí. Àfáà nínú ìbẹ̀rù gbogbo àfáà tó dáwà sí sí à tó lọ́gbẹ́ pé pípò tó jẹ́ ọmọ mẹ́rin àti lọ́kà mẹ́bì náà ló pé lọ́wọ́ kò sí tí ó máa bẹ̀rù pé báyìí lọ́mọ òṣèlú ṣe ti ọ̀lọ́tọ̀ ní àsìkò tí a wà yìí àfáà ní ìdàráyè lóyún ṣe wá sí lẹ́tùú lóyún ṣe wá sí lẹ́sẹ̀ẹ́ ló ń travel lọ́tún ló ń travel lọ́sẹ̀ ọmọ náà bẹ̀rẹ̀ láti mọ̀ pé láti ṣe ju bí ẹ̀fẹ́ ṣe lọ ọmọ ilẹ̀ wọn fẹ́ gbà ṣe bí ìdájọ́ pẹ́lẹ̀ ní ìdáyẹ̀ sí bí ìdájọ́ pẹ́lẹ̀ ní ìdáyẹ̀ pẹ́jọ́ alámọ̀ ní náà kò sí nínú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àbá kàkà àti tẹ́lẹ̀ pẹ́lẹ̀ ti ṣe ní àwọn ẹ̀mẹ̀kọ̀dúnrà tó ti parí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀ kó kọ̀ máa fi àwọn nǹkan kan ṣe lọ́wọ́ àti ṣe wà ní ti ṣẹlẹ̀ lásìkò ní pé kíkọ́ fáàṣà láti fi bí àfà kọ́lọ̀ tó dákùn kó ṣàlùwà kọ́lọ̀ dákùn kó ṣàlùwà gbogbo àwọn ọmọ fẹ́lọ̀ tó tó fọ́rọ̀ ṣe ìfẹ́ ọlọ́run tó ṣe wọ́n láàfà kọ́lọ̀ ṣe wọ́n láàfà àkàlẹ̀ àárín oríta ẹ̀kọ́ ìsìn àárín oríta sílẹ̀ lára wọn ọlọ́mọdé owó kò lára wọn ọlọ́mọdé parẹ́ lára wọn ọlọ́mọdé tó ti wọ́n ju ti bàbá wọn ọlọ́mọdé tó ti wọ́n ju ti bàbá wọn kí bá wà wá pọ̀ sí níbi ilé iṣẹ́ kò ní kó bá ti gbà kọ̀kọ̀ parẹ́ lọ́wọ́ kó bá ti gbà kọ̀kọ̀ parẹ́ lọ́wọ́ ọba tó ń fìṣẹ́ ẹ̀ṣọ́ sí èkó wa ọlọ́mọdé kò gbà bá ti bẹ́ẹ̀ fìṣẹ́ ẹ̀ṣọ́ wa nílẹ̀ bíbẹ̀ yóò lè rọ ilé ní Àkúrẹ́ ilé lẹ́kọ̀ọ́ àlàáfíà ni àbúkà tẹ̀sí àlàáfíà náà náà má fi wọ́n ní láyé ọlọ́run má fi wọ́n ní láyé ohun tí ó jẹ ta ẹgbẹ́ ẹgbẹ́ àgbẹ̀lẹ́gbẹ̀ ìrìnlẹ̀ jíjẹ́ ọlọ́run ti ṣàdọ́wò gbogbo ọlọ́run ti ṣàdọ́wò gbogbo àti tí ó ti wá ẹni lágbẹ́gbẹ́ àti wọn tí a máa gbà kúrẹ́ yàtọ̀fà kúrẹ́ ẹ̀rí gbọ́ wọn gbogbo ọlọ́run ti ṣàdọ́wò gbogbo ọlọ́run ti ṣàdọ́wò gbogbo àlàáfíà ọlọ́run ti di àfihàn lọ́mọ jẹ́ bí dàbúdà lọ́mọ jẹ́ bí dàbúdà lọ́wọ́ àwọn pẹ̀lú ilé àtọ̀nà orí ọlọ́mọ jẹ́ bí dàbúdà lọ́mọ jẹ́ bí dàbúdà ẹni tó wá jẹ́ ìyá ọmọ lọ́rọ̀ ẹ̀lẹ̀ akẹ́kọ̀ọ́ sí ìwọ kọ́lọ̀jọ́ láṣeyọrí kọ́lọ̀jọ́ láṣeyọrí kọ́lọ̀jọ́ láṣeyọrí ojúpọ̀lẹ̀ ẹ̀kọ́ tí ó wà nínú ojúpọ̀lẹ̀ tó dífíkọ́tì díẹ̀ adẹ̀fẹ́ àṣeyọrí mùsùlùmí pàápàá àwọn obìnrin wa tọ́lọ̀ ní kẹ́sì yìí àti àṣírí ẹni wọn ń bẹ̀. kọ́lọ̀ ìṣe ìpínlẹ̀ ọlọ́run nìkan ní àwọn tí ó ń gbà ṣèyọrí lójú ọ̀la. tó bá láti yọrí mẹ́rin kọ́lọ̀ ní jẹ́ ìrí ẹ̀mí ọlọ́run. ọlọ́run náà jẹ́ fi kù nínú ọlọ́run láìpẹ́. jẹ́ ìrí ọlọ́run ọba fẹ̀. wọ́n jẹ́ fi rí bínú ọlọ́run. ọlọ́run dàpọ̀ ṣe rẹ̀. kárí gbogbo àwọn tó àdójútẹ́lẹ̀ lọ́rẹ̀ ọ̀tọ̀ ìgbé ẹjá púṣẹ́ ẹ̀ ẹjá púṣẹ́ ọlọ́run jọ sí wọn ọlọ́run àwọn pẹ̀lú wọn ọlọ́run láṣẹ yọrí ilé gbogbo wa pátápátá ọlọ́mọdé ìdàrú ọlọ́mọdé ìtàjẹ́ ilé gbogbo wa pátá ọlọ́mọdé ìdàrú ọlọ́mọdé ìtàjẹ́ ilé ìrìn àfá wa ọlọ́mọdé ìdàrú ọlọ́mọdé ìtàjẹ́ àwòkọ́ṣe nìdílé àfá láti jẹ́ orí àwùjọ ọlọ́mọdé láwùkọ́ṣe dáadáa ọlọ́mọdé láwùkọ́ṣe àbúrú ọlọ́mọdé láwùkọ́gbọ́ àwòkọ́ṣe dáadáa ni ṣéèkì ah, gbígbí iléwé ọlọ́mọdé ìgbàrí iléwé ọlọ́mọdé ìgbàrí iléwé ọlọ́mọdé ìgbàrí iléwé ọlọ́mọdé ìgbàrí ọlọ́run ní tọ́jú ilé àfá ọlọ́run bá tọ́jú ilé ọlọ́run bá tọ́jú ilé nínú ọlọ́run bá tọ́jú ilé nínú àbúráyé náà ni ọlọ́run bá tọ́jú ilé nínú káàdì gbogbo àwọn àfá àwọn àjọ àwọn ìgbé kò ní tó bá ń tọ́jú ilé ìfúnṣe eh, lọ kálápá akẹ́yàwó kìíní ó fẹ́ kejì ó fẹ́ kẹta ó fẹ́ kẹrin àṣeyọrí ibẹ̀ lọ́wọ́ wò òun làwọn èèyàn dúró pé adẹ́nudá ti fẹ́ ṣe adẹ́nudá ti fẹ́ gbé kà báwo ni bẹ́ẹ̀ yọjú ẹbí wọn rẹpẹtẹ ẹbí bá ti dúpọ̀ àbí ẹ̀yìn náà ti di ó yọjú ẹgbẹ́ ti fẹ́ sọ ọlọ́run kò fẹ́ di wa ọlọ́mọdé ẹni mu ọlọ́mọdé ẹni ọlọ́mọdé kò ṣe àmì àdúrótì wa ìlọ́rọ̀ ní ìbẹ́lẹ́kọ̀ọ́ ìfẹ́ ìwà àdúgbò ìbẹ́wà àdá kò lè ṣe gbogbo ẹni tí ó ní tí ọlọ́dà àṣọ kalẹ̀ lọ́wọ́ ọlọ́dà àṣọ kalẹ̀ lọ́wọ́ ọlọ́dà gbòòrò yà kágbòòrò ọmọ kágbòòrò bàbá náà ti fi dáadáa ọlọ́dà pẹ̀lú ọkọ̀ tó ti gbogbo ẹni tí ó ní gẹ́gẹ́ bí àwọn bàbára ṣe ṣàlàgbẹ́lú ṣàdúrà àánà ìgbẹ̀lẹ̀ tí wọn ọlọ́bà àjẹ́bọ́ ọmọ alágbàkà fún wọn ọlọ́bà àjẹ́bọ́ ọmọ alágbàkà fún wọn ìwọ náà lè ṣe fún ànábì zakaria wàhídà níwọ nìkan ṣe lè ṣe tẹ́nìkan ò lè kúrò ìbẹ́ lọ́wọ́ sí ìwọ náà lè kó bá ṣe gbogbo ọdún pọ̀ ọmọ alágbàkà lọ sí kó bá àjẹ́bọ́ fún wọn àdínlẹ̀ islam ọlọ́mọdé fọ́ àdínlẹ̀ islam ọlọ́mọdé bẹ̀rẹ̀ ṣéyàn ọlọ́dé túbọ̀ bá dé pé sí bíbá ọlọ́dà rẹ̀ lẹ̀ ọlọ́dà ṣàkóla ọlọ́dà rẹ̀ bíbá ṣùgbọ́n nílẹ̀ ọlọ́dà dé sílẹ̀ mẹ́bíkà gbẹ̀mí ṣéyàn àti ṣéyàn ọlọ́dà dé ọjà gbẹ̀mí bíbá àti bíbá ọlọ́dà rẹ̀ lẹ̀ gbẹ̀mí tí ọ̀rọ̀ náà ti ọlọ́dà túbọ̀ ti rí wọn àwọn tó لا توجد فيها ولا أنا بعوض والموضوع بيته إنه ولي ذلك يقال عليه أو اللازم عليه شكرا بالنسبة لي في طلبة جوتان لما جوتان إجيتك nínú ilé náà láàrí tàbí wọ́n ọlọ́rọ̀ ìfìjì tó pẹ́ náà lọ́dẹ ìpọ́nlẹ̀ orílẹ̀ ọ̀run lọ́dẹ ìpọ́nlẹ̀ orílẹ̀ ọ̀run ọlọ́jọ́ àwọn ìjì tó pẹ́ndẹ̀ náà ọlọ́dẹ àwọn ìjì tó pẹ́ndẹ̀ náà ọlọ́jọ́ àwọn ìjì tó pẹ́ndẹ̀ náà ọlọ́jọ́ àwọn ìjì tó pẹ́ndẹ̀ náà ọlọ́jọ́ àwọn ìjì tó pẹ́ndẹ̀ náà ọlọ́jọ́ àwọn ìjì tó pẹ́ndẹ̀ agbọ̀lóorin agbọ̀lóorin agbọ̀lóorin ọlọ́gbà àjúbẹ́sẹ̀ orin ọlọ́gbà àṣẹ́lẹ́sẹ̀ orin ọlọ́gbà tí bá ṣe ìgbẹ́sẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àdẹ́sẹ̀ lọ́gbà ìkọlù àṣẹ́gbẹ̀lẹ́ ìgbà ìgbà ìgbẹ̀sẹ̀